èyí ni àwọn ìdí tí mo fi mú òpin dé bá ìgbéyàwó tó wáyé láàrin èmi àti Farida Ṣóbọ̀wálé Odúlájà tó jẹ́ ọkọ gbogbo wa la mọ̀ pé kì í ṣe ọ̀rọ̀ tó jẹ́ pé a ṣẹ̀ ń sọ ní bòńkẹ́lẹ́ mọ́ tó jẹ́ pé gbogbo ayé ló ti mọ̀ sí báyìí wípé ìgbéyàwó tó wáyé láàrin Démọ́lá Odúlájà àti arábìnrin kan tó jẹ́ Chief Executive Officer House of Farida Body Care Farida Abubakar tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ sí Farida Ṣóbọ̀wálé ni ó jẹ́ pé ìgbéyàwó tó ṣe ó ti forí ṣánpọ́n ọ̀hún eléyìí tí ó wáyé ní ìlú Èkó níbi eléyìí tí wọ́n ló ti ná owó tó tó bíi ọgọ́rùn-ún mílíọ̀nù náírà láti ṣe ìgbéyàwó ọ̀hún nínú ìfọ̀rọ̀wérọ̀ tí Odúlájà ẹni tí í ṣe ọkọ tí wọ́n jọ fẹ́ra wọn tó padà fílẹ̀ ọ̀hún tó bá àwọn akọ̀ròyìn sọ ní orí Instagram ibẹ̀ ló ti ṣàlàyé pé ìdí tóun fi fi Ṣóbọ̀wálé lẹ̀ lẹ́yìn ìgbéyàwó táwọn ṣe láàrin oṣù méjì ọ̀hún kò ṣẹ̀yìn bí ó ṣe ń gbé ìgbé ayé tí kò nítumọ̀ tó jẹ́ pé irọ́ ń parọ́ fúnrọ́ ní gbogbo ọ̀nà ìgbésí ayé rẹ̀ tó sì jẹ́ pé gbogbo ìgbà ló fi ń kó oríṣiríṣi ọkùnrin ó ní kódà lẹ́yìn ohun tóun fẹ́ ìṣe ni ó tún lọ sí ọ̀dọ̀ ẹni tó jẹ́ ìkan náà mọ̀lẹ́bí àwọn tó sì ń sun ibẹ̀ nígbà míì ìgbà míì á wà ń bẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ wákàtí tí kò sì ní lè sọ ìdí tóun fi ń lọ sí ọ̀dọ̀ ẹni náà lẹ́yìn eléyìí ni àwọn oníròyìn tún béèrè lọ́wọ́ arákùnrin náà pé arábìnrin Farida ìṣe ló ń pariwo pé àwọn ọkùnrin tó máa ń ṣe gbájúẹ̀ fóbìnrin náà ni òun ṣe o ó ní kí wọ́n jẹ́ kí Farida kó lọ mọ̀ pé Farida gangan fúnra ẹ̀ ó lè sọ òótọ́ ọ̀rọ̀ tó bá fẹ́ sọ o pé ìdílé olówó ni òun ti jáde gẹ́gẹ́ bí Odúlájà bákan náà àti kékeré òun lòun ti ń gbé òkè òkun tó sì jẹ́ pé first class tíkẹ́ẹ̀tì lòun máa ń lò lọ sí òkè òkun ó ní kódà ìrìn àjò àkọ́kọ́ tí Farida yóò rìn lọ sí orílẹ̀-èdè China fún ọ̀rọ̀ okòwò òun lòun mú lọ síbẹ̀ wọ́n á lórí ọ̀rọ̀ ìgbéyàwó yìí ẹja ni o kì í ṣe akàn kí wọ́n gbàgbé ẹ̀ Ọ̀pẹ̀yẹmí Oyinwọlá ló ti ń jábọ̀ ìròyìn láti ìkànnì amóhùnmáwòrán Wisdom Yard